واحد أحد وهيم قائد بالعرش على العظام وقل بابك يا رحمن فارحمنا واسع بعفوك أن قلبي ولا يجوز ووارث الأرض لا لسوء يمارسه ولا شريك له بل جل في العوض محيط قانون الشرك وما رزقهم حتى الممات ومحيط الرزق الملك ثم الصلاة على المختار سيدنا المصطفى المجتبى المبعوث بالدين والله لا خاتما يمشي على أبيه وما استطاعوا الإله والله والله وما استطاعوا الإله والله والله وما استطاعوا النجاة والله والله وما استطاعوا الإله والله والله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد أطاع الله إذ أخرجه الذين كفروا أخرجه الذين كفروا ثاني اثنين هما في الغار إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله دليلته عليه وأنزله بجنود لا ترونها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا حسابا وثقالا وجاهدوا بأموالكم وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن ولكن بعدت عليهم السلطة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يملكون أنفسهم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 wọ́n ní ṣàkóso ìjọ àrùn tí wọ́n bá rẹ̀ ṣùgbọ́n ká ayọ̀ méjì nínú súnmọ́ ẹ̀rẹ́ ìkẹsàn ní tí wọ́n ti ṣàkóso àti àwọn ẹ̀rọ ẹ̀kọ́ ìwà iṣẹ́ ìlọ Nígbà tí àwọn ẹgbẹ́ yìí ṣe ní tí wọ́n wọ́n àti ìlú bá kí ẹ̀rọ tí wọ́n tọ́ pa ẹ̀rọ ìmọ̀ sí láàárín ìlò aláǹtakùn kátà ní àjàgbà tó ní púpọ̀ àwọn àlàyé bá bí jù lẹ́yìn ṣàṣà nínú alẹ́gbò. Èé jẹ́ kí a mọ pàtàkì iṣẹ́ láàrín ní ṣe wàhálà tó ṣe àpamọ́ sọ̀hálà àti àwọn àmùsọ́rí ẹ̀yìn tàbí wọ́n fi tán nínú àti àwọn wàhálà tí wọ́n ṣe àti ìjọ ìlú iná nínú ojú. Ọ̀pọ̀lọpọ̀ wáyé àtọ̀jọ́ bá ti rẹ̀ ní ìpínlẹ̀ àjàbà tó ń rí ẹni alábàákútàkù àwọn sábàlá nínú ìpínlẹ̀. Àwọn tá a ti ń kàkọ̀ láti jẹ́ ibi mélòó kan. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ tó ń bá tó ti kù bẹ́ẹ̀ lẹ́lẹ́rọ̀ ti jẹ́. Ṣé ìgbàgbà lérò ìgbà tí wọ́n ti parí ọ̀rọ̀ lórí àdéhùn láàrin àmẹ́bí àti àwọn tí wọ́n láti rí áfíríkì àwọn yàtọ̀ yìí ní ọdún ẹlẹ́ẹ̀kẹtàlá tí àmẹ́bí sọ̀rọ̀ náà wà ní ìwà rẹ̀ láti àmẹ́bí. So after speed ní ìrìnlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ohun tí bẹ nínú àdéhùn ẹgbẹ́ láti ṣì ní lórí àbáwọ̀ tó ń gbé wà báyà láti màhálà sású àwọn àṣírí ìfẹ́ à. Ẹgbẹ́ láti bá láti àwùjọ ó bẹ̀rẹ̀ àmì ìtẹ̀síwájú wọn. Ìwà ti dé ní wọn láti ìfẹ́. Nígbà tí ọ̀rọ̀ lórí àwọn májẹ̀lú bí a ẹ̀dá fún wọn lórí pẹ̀lú lórí lórí ìtàkùn. Wà á ti sọ̀rọ̀ ara ìṣòro ìdí àpìlì ha tí ó wọ́n tí wọ́n sì pa ń wọ̀ pẹ̀lú wọ́n tó lórí bí àwọn ọlọ́pàá tó kú rẹ̀. قام رجلان من الرعيل الأول ممن أسلموا في مواثيق ونقل إلى عشرة وعشرة من النبوة àwọn ọkùnrin méjì mú àwọn tí wọ́n bá bàbá àti ní ọdún kan màmá àti ọdún kejì lánà tó wà ní ẹgbẹ́ àkọ́kọ́ wọ́n wá àwọn mẹ́fà yẹn wá àti nínú àwọn méjì láti àrà lórí ìkejì máa méjì ni wọ́n dìde kọ́ àti ìlú lẹ́yìn áfẹ́ eléyìí yóò dìde ìkejì náà pẹ̀lú ليؤكد ليؤكد لقوم سورة المسلمين láti ìpamọ́ àtúntẹ̀jẹ́ rẹ̀ ní ohun tí ń tẹ nínú àwọn àlánà yìí tàbí akọ́lọ̀ tàbí ìkọ̀lẹ́ ọgbẹ́ dáwọ́ lórí. Àtàlá ìgbàlẹ̀ lóògbó nílá àgbàjẹ̀ ní ìlàtí ìpínlẹ̀ àmọ̀. Gbogbo ìpínlẹ̀ wọn ní bá lè ṣàdéhùn, àyàfi lórí ìkàtọ́ hàn sí máa

lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ tàbí bẹ̀rẹ̀ táwọn bá wá rí àwọn èèyàn wà bá ní jẹ́ ọ̀pọ̀ ìlú ìyẹn ti padà pọ̀. Ṣàlẹ́ tí òbìnrin fi pamọ́ ńlẹ̀ mo pé ó ṣàlàyé ni. Láti lè jẹ́ bá méjèèjì ni ó máa mọ́ta sí ìdájì ìtọ́wé ìtẹ́kìyà bí wọ́n ṣe gbáradì àwọn ènìyàn fún tẹ́kìyà tó ṣe tẹ́kìyà ní ẹgbẹ́ rọ̀háyá ilé ẹgbẹ́ àpapọ̀ gbogbo ìṣíà sí ìtàlẹ́síà pàtíwà ìdíje wọ̀yàtà àkàdà ìgbàlè wọ́n sì ti rẹ̀ rẹ̀ kọ́lá ẹ̀rù sàá àbáwọ̀ ẹ̀rù sàá ti jẹ́ ọ̀pọ̀ onílàmọ̀ ìsàmẹ̀rù ìbẹ̀rẹ̀ àti nígbà tí wọ́n kóra jọ fún gbé à kọ́lá ẹ̀ àbá arákùnrin náà ló ní àbá ìlú sọ̀rọ̀ láàyè àwọn ẹlẹ́gbà yìí ó ní àìsẹ̀dẹ̀rú náà àdá àwọn ti bá yẹ òòlù àdá ọdún bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní sáàdé pẹ̀lú àdúgbò ọ̀lù náà ọ̀sán níbẹ̀ yìí òun wọn ni náà ó ti bá yẹ òòlù àlàáhàbì àbàrí wọlé àbùrọ̀ sí inú náà àdéhùn ṣe ní pé gbogbo ẹ̀dá títí ní ogun fún ẹ̀ òkú pálọ̀ àmì ẹ̀rí ní ogun ẹ̀ṣẹ̀ láti bá wọn jàbù bẹ́ẹ̀ sọ mọ̀ ní. Bàìgbóòrùn tàràọ́nà anákùn ìdáná àti àmọ́wà ìrìnlẹ̀ ìdáná àti àmọ́wà ìrìnlẹ̀ nígbà tí àjálù bá déró láti ṣe àrí olùgbéjì àrí ààrẹ wà aṣọ ọ̀pàkùn kọ́pìlá àṣàkìrú ṣé táwọn aṣáájú yìí àwọn abìnrin ní àwọn èèyàn pàtàkì ní bá ń sẹ́ẹ̀tọ̀ wà ní ilẹ̀ fáwọn ará mẹ́ta nílẹ̀lẹ̀ àn tó bá jẹ́ ẹ̀pẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀tìtì nílẹ̀ nílẹ̀ ìdíkúnà ọ̀nà kó mọ̀ sí òun ní inú bí i ìdí àgbọ̀ ilé pé ẹ̀ máa ti pẹ́ ẹnu kù àtàkì sọ̀rọ̀ tó ti yé tán. Tàwa ní ká bẹ̀rẹ̀ ní action ìta àjọpẹ́ ní kò ní lórí àwọn bẹ̀rẹ̀ rẹ̀ ní tó bẹ̀rẹ̀ lórí oṣù kan ní kúrò. Oríṣẹ́ bá ṣàdéhùn lórí tí ò dá ara ẹ̀ bá ní sọ ní ìdíje. Wípé bàbá rí èyí tó dáa yìí ní bá ti ṣàlẹ́yìn bá ṣe bá mi ṣe ká sì ní ẹlẹ́ ní ìgbà ìgbà ṣe káwá san ìtẹ́nà rẹ̀ tó lọ ní kàfàrà àwọ̀ yẹ́wà ní wọ́n sọ́rọ́ tó lè máa ìdá ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa Ìrìn òní ní orí bí àrẹ́kùnrin lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìkọ́ ọ̀rọ̀ ọ̀gbìn. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته طعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون الله آل يعني أعصيك إلا الله بالمقر في أيمانكم عبد الله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه الله الرحمن الرحيم سورة قال آية من سورة الحامدة وإليك نعرفك الله أولا لا يؤاخذكم الله بالعدل في أمواتكم أيمانكم Ọlọ́run ní owó ní báyé mọ́ òun ò ní mọ́ ní ìdàkejì lọ́pìnrin ẹ̀ẹ́dẹ̀ẹ́sọ́nù sí i. Àà nínú ní láàrin àti ìgbòmò náà ọlọ́ọ̀rọ̀ ìgbìta nínú ìlàkùn ìdí àyìnbá ìlú níbi ìdílá fẹ́ ṣe ó jẹ́ lábú tó rìn jáde lẹ́yìn ní àpẹẹrẹ ilé ó ti náwá. wà láti ìlú àti ìgbòmò náà àpọ̀ tó lè àyìnbá ìlú. ṣùgbọ́n yóò rọ̀ mí lórí ìgbà tó ṣe pé àpọ̀ tó lè àyìnbá ìlú. wọ́n jẹ́ yí lọ́dọ̀ pé lọ́rùn wọn ò sì tàn yí jẹ sábà sọ pé ẹ̀sìn yìí ọ̀rọ̀ yẹn yé ní ẹ̀sìn inú sí náà tó ń lẹ́yìn ìgbúra yẹn ní ẹgbẹ́ àwọn olùgbé ìgbà. ẹ̀tọ́ ṣolú àdéhùn bá tó bá ń yẹ ọlọ́run ní ìfọ̀hánù aṣáwọ́pà nàfàdínà ìrìnàfàdínà ìlọ́ rẹ̀ bíbọ́ aláìní mẹ́rìnwá ojú ìsìnkà yóò bú orí rẹ̀ àtẹ́lórí ní ọ́wọ́sá tí náà tòtò ìmú náà tòtò ìmú náà àhàlẹ́ nínú oúnjẹ tó jẹ́ ọ́wọ́sá àwọn èèyàn tó dáa ṣe tí wọ́n lè mọ́ ọ̀rọ̀ ọ́pàá sí lọ́pọ̀lọpọ̀ ọ̀gá. Alákọ̀ọ́kọ́ ni nípa lórí ní èyí tó wà láàárín àti ìwọ̀n Ìkejì ni áùsáǹtì ní èyí tó dáa jù. Tó bá bá ní ìsinmi àtàkọ́kọ́, yẹ̀mí lé ní áùsáǹtì náà tó gbà ìmọ̀ ọ̀nà àmàlíkùn. Ilé tó jẹ́ ìwọ̀n sọ̀rọ̀ nínú àwọn èèyàn ti kọ̀ ìmọ̀ ọ̀nà ẹ̀fún

kí fáwọ́sì máa tàn lẹ́nu ẹ̀wọ́ kó wá ẹni ọba gbóná òun jẹ ní ọjọ́ ìrìn ní àwọn ẹgbẹ́ ó yàtọ̀ síra wọn pẹ̀lú ọ̀dọ̀ wọn jẹ tó tọ́wọ̀n tó tó yá ó bá àwọn ètò táàdì nínú àwọn oúnjẹ tẹ́ ìjẹ kò pé àwọn ọlọ́pàá ti wá ní ìjọba fi lè ṣe yẹn àwọn olùwọ̀n tó yìí tàbí tẹ́ ẹ bá sọ fún wọn

òun lè dáṣọ fún wọn ẹ́ o sì lè bọ́sùn ọmọ ẹ̀rí ọ ẹ̀rí ni èèyàn lè náà lò èèyàn lè lágbára àti bọ́sùn ọmọ ẹ̀rí ṣùgbọ́n kò lè lọ́wọ́ bọ́sùn ìyá ìgbàlá kásì àyà àmì ó ń bá rẹ̀ lọ́mẹ́ta dáa ní kàtàkì máa lọ́wọ́ sí ọmọ ìṣẹ́ Ìbá àlàáfíà nígbà fẹ́ ìgbà ti fúnra, wọ́n wá máa ń lò ó ní ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ láti ọlọ́run ẹ ojú tó ìdí àárín pàápàá ìmáàlà àlékún kiri wọ́n pàá ẹmú ìdí àárín rẹ̀ ní iṣẹ́ كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون كذلك يبين الله يعني شرع يسير Bàtúnkún ní ààyà tí a máa ní àwọn ọ̀rẹ́ ẹ̀. Àyà tó ṣẹlẹ̀ ìyà nílé, àyà tó lọ ní ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ní ìrìnlẹ̀ lọ́dọ̀ àwọn ọ́fíìsì ní táàlì lọ́dọ̀ àwọn àpá àwọn àmì ọlọ́run méjì ní ọkùnrin àyá ìlú àìkàwòrí yà àwọn àmì ọlọ́run èyí tó jẹ́ sí ẹ̀ka àtòjú rí physical signs of alarm mínímá nínú wọn àlẹ́ ìlú àmì àmì àtọ̀gbọ́n wà ṣáàtì wà lè kọ́ mọ́rin òṣìbá wàtàmá àmọ̀tá àwọn olùgbé ìwàlẹ̀ ààbò ilẹ̀ wà lójú mìíràwọ̀ àgbègbèta ìdìrí àwọn àyà ṣùgbọ́n ní alìsọ̀ òwúrìyà àwọn àmì ọlọ́run tó gbé ìgbàní nínú rẹ̀ làwọn dandan fúnra wa tọ́lọ̀ ń ṣe dá wa ojú sókè òṣìṣẹ́ wà wájú òṣìṣẹ́ lójú wa ṣe jẹ́ méjì kan tó pàkọ́ ọwọ́ wa méjèèjì ẹ̀gbẹ́ ló wà mo lè sọ ní láti tẹ̀lé ìtọ́jú náà ìgbà tí ó ẹwà àtẹnìkan bọ́ra ẹlọ́wọ́ ẹ̀lọ́ ẹ̀lẹ́gbẹ̀rún wọn lọ ó ṣe kọ̀ èyí tó nígbà owó bẹ̀rẹ̀ ọwọ́ kan fún ajáde lẹ́yìn wa ti lọ sí òkú tí kan fi ṣẹ́ ń bẹ̀ kí lẹ́yìn ó sì èyí ó bẹ̀rẹ̀ wọ̀ ìdíje ní ó rọrùn ní abàmì olùkọ̀ náà kò lè rẹ̀ ṣàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ fà lẹ́yìn lọ ìṣesí pàdáadáa So, ara tó bá ìkò ilé ìwọ̀n bá ṣe ń pọ̀. Ẹgbẹ́ tí bàbá ń mú ìrìn lórí ìmọ̀lẹ́pọ̀ sí ìtọ̀gbọ́n èyí ó sì jọba ọkọ̀. Èyí tó túnbọ̀ ẹ̀ka jùlọ ní ní ìwé náà tó mú ẹnu yìí. Tí a gbé ṣe sọ ìlú tó wọ́n ti kò ní. Èyí máa ń gbà pé tó wù mí. Ọkàn wa ń ṣiṣẹ́ ti ti bí èyí gbóhùn ẹ̀. Nígbà tí a bá gbọ́ máyé yẹn ló ń pè sí èyí àwọn dọ́lù ọ̀dẹ́ ìjọ fún wa pé nǹkan ní ìta bíbí pẹ̀lú ẹ̀ yẹn ni pé apá ìrètí pẹ̀lú ìdájọ́ pọ̀kan wá ní Gbogbo ẹ̀sọ́ bẹ́ẹ̀ lẹ́nu ìta tó ti lọ bí ìṣàyẹ̀wò fún lọ́mọ sílẹ̀ kò sí tó ń ṣọ́ máa káàkiri òbí ọmọ. Òǹkà ìrètí pẹ̀lú ìṣàyẹ̀wò fún lọ́mọ sílẹ̀

tí ọlọ́run máa rẹ̀ ń bẹ̀ àwọn ẹṣí lọ́lọ́run sọ́nà kùránì ló tó tó ní gbogbo ẹṣí tí lẹ́nà ti ṣe gbogbo bá yé ní ṣọ̀ṣọ́ ìkùránì ti tọ́ bẹ́ẹ̀ lọ àrílò àyàtùmí àṣàrẹ̀yà àwọn àmì ọlọ́run tó jẹ́ ti ṣẹ̀rí àtòkú ọ̀kan nínú كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون gẹ́gẹ́ báyìí ni ọlọ́run ṣàlàyé àwọn ààyà àmì àwọn àmì rẹ̀ ayé àyà ti rú àṣìríyà àwọn àmì rẹ̀ nípa òfin ìrọ́ rẹ̀ alábì mímọ́ káàrà àdébá pàdé láti fi ìgbè náà ẹjọ́ bá fẹ́ fúra tó fúra pẹ̀lú àwọn àwọn òfin àṣírí pàdé láti bàtà hàrà bá wàbẹ́ ìlà ní pàkọ̀lì aṣọ ẹ bá fúra pẹ̀lú nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ ó ń tọ̀ ìṣẹ̀tọ̀ àmọ́ àwọn àbá àjálà yìí ó ilé ìrọ̀sọ̀rọ̀ wà láìka lẹ́rù nígbọ́ ó dà pọ̀ wọn látúwù ní ògúngbọ́ tó fi sí ó kàn jáde lẹ́nu ẹ̀kùn dénú ẹ̀ àṣà ní ògúngbọ́ láti máa ń sọ láti rẹ̀ àdíkálò ní ọ̀ṣẹ́ ògún ògún èsè tó ń sin ògún kò sì fọ ògún kò sí nílẹ̀ lẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá nílẹ̀ lẹ́ni ẹ̀ pé ọ̀rọ̀ tó sọ ni pé ó èdè ní ló tẹ̀lé nínú ìgbòmí bọ̀lọ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ ó sì kó wọn fún mi ìdínú ó sì bù mọ́ ṣiṣẹ́ fún mi kọ́kọ́ wá búra wọ́n mílíọ̀n lábẹ́ fún mi alẹ́ fún wọ́n mílíọ̀n tó pín bá wọn abẹ́lẹ̀lẹ́ ló tẹ̀lé àwọn mẹ́wàá fún ẹni kọ̀ọ̀kan lọ́gbẹ́ lọ́gbẹ́ sáwọn ṣùgbọ́n ìwọ wọ́n mílíọ̀n àwọn gbogbo owó wá búra ó dábàá kọjá tó sókùn pa ọ́ kéèsì ní èèyàn ti fi ń ṣí fún sí ẹ̀bá lọ sí irú ẹ̀ wá pọ̀ nínú òṣèlú ẹlọ́run rẹ̀ pé nígbà ìyàtọ̀ yìí ẹwà rẹ̀ ló ní fẹ́ sọ fún pé ìdí òṣìlẹ̀kẹsẹ̀ lẹ́yìn tó rí bẹ́ẹ̀ kò ní lè padà lórí tí wọ́n ṣe sí ní wọ́n ti rí ẹ̀kì lọ àyà rẹ̀ ó wọ̀nyẹ́ já òkú ló pa òun àṣẹ̀tọ́ bù yóò mọ̀ tẹ̀lé ní yóò wà pa ní ìdí ní ọmọ lórí lọ́dọ̀ bá kádà àràkọ́jọ́ fún rẹ̀ irú àwọn èèyàn èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe o pàápàá ìfẹ́ ìfẹ́ láwọn olóṣèlú tàbí ìfẹ́ ìṣe ẹjọ́ ayé o ẹ má fún òye náà síláàmù tó ìfẹ́ ìṣe ṣe ìlú o ẹ má lọ búra o ẹ má jẹ́ wọn kó yín lọ gbọ́n ẹ má jẹ́ wọn kàn fún gbígbó náà o nígbà lẹ́sẹ̀ ní ilé àtúntò orí owó ẹ má jẹ́ kí wọ́n mú lẹ o agbórí ilẹ̀ adẹ́dá lórí ilẹ̀ adẹ́kù ẹ má tọwọ́ bẹ́ẹ̀ ní ogun náà nígbà tí wọ́n ṣe ìdí wọ́n tí kò ṣe gbọ́dọ̀ wọ́n kàn wọ́n aláwọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀la wọ́n ti fi nǹkan sí ọmọ bá wọn lẹ́jẹ̀ lẹ́jẹ̀ ìwọ̀ ọmọ ní kájẹ̀jẹ̀ tó ní lọ tàlé ìkùnmọ̀ dáàbì lọ́lọ́ kọ́kọ́ sọ ìwọ̀ ní aṣẹ́lẹ̀wọ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìrìnlẹ̀ tó wà lọ́nà láti ẹ̀jẹ̀jẹ̀ ìrìnàlú àbínibọ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ní àláàbì ní tẹ́lẹ̀ àmọ́tọ̀ tó ń ṣe ẹgbẹ̀rẹ̀ lérò oníkárí ilé ìgbẹ̀gbọ̀nà òun èyàn bí lè jẹ́ ní táwọn wà dáadáa àwọn ọmọ lọ bí bí àti báyìí wọ́n ti máa fi ẹ̀jẹ̀ wọ́n bá ti wá sí wọ́n á ṣe kalẹ̀ tí àwọn ẹ̀jẹ̀ ń gbé ẹ̀yìn òjẹ̀ ti jẹ́ wọ́n gbé nínú tí wọ́n bá ti wá tó wọ́n gba ẹ̀jẹ̀ tí wọ́n wọ́n á ṣe kalẹ̀ tẹ́tẹ̀ ẹ̀ bá ti wá sí wọ́n wà lọ sí tí ti dáadáa حرمت عليكم الدم أعطوا الدم حرمت عليكم الميت والدم بجلال حرمت عليكم الميت والدم واللحم الخنزير gbogbo àmì jẹ ẹ̀jẹ̀. Tòtòrí náà sí àkànníkẹ́ ẹ̀múra wọn láwọn yíyẹ̀ díẹ̀ lọ́jẹ̀ ní modern time òní àti kí ní báwọn dọ́tọ̀ nínú da èdè nára ìrìnàjọba bẹ́ẹ̀ ti fẹ́ ìgbìyànjú ọ̀rọ̀ àti ìgbìyànjú ẹgbẹ́ tó

tàbùdùkù fàáwà wà ní wọ́n ìkọ́ yóò ní ilé àwọn ààrùn. Ẹ bá mọ̀ pé ní má ń wùn ẹṣẹ́ lórí tó pè ní sí pẹ̀lú pé dúkìá yín lè tán síbẹ̀ ẹ̀yìn lè gbọ́n ẹ̀bá òkúrò ló bá mú ẹ̀yà àti dáadáa Àwọn wà ẹ̀fẹ́ ìgbóngbẹ́ ló ti pè ní lórí ìrìnlẹ́yà náà. قالوا ولئن فإن يأخذه على مصيبة أموال وقتل الأشرار Adúlórí ìfúra yìí, dúkìá wa ò bá àmọ́ bàjẹ́, àwọn olórí inú wa, àwọn ẹni pàtàkì wọn ọ̀gbọ̀n ò bá àmọ́ pàwọn ò bá àmọ́ tí àìsú àrílẹ̀ ní àdúgbà. Bàmọ́ lánàá ti dáadìka, yá ọ̀sùnlọ́lá ìmáàlù ọ̀pọ̀ ìrìnà ìrẹ́ òbíṣẹ́ ọlọ́run kí yóò wà ájẹ́ kí ìtùlọ́lá bá lè má yóò wáṣẹ́ àlẹ́bí ní kọ́ àìsẹ́lùmọ̀ àìsẹ́lùmọ̀ ní kí ní gbogbo wọn tàn sọ́lẹ̀ ẹ̀kẹ́rẹ́ pé ó rúsù yájá ọyá náwọ̀ rẹ̀ àmẹ́bí bàbá sàkọ̀ yàjáko ọba yàrá òbí sọ̀lọ́gbọ̀ ọmọ àlẹ́bí wà á àlẹ́bí wà sálà àlẹ́bí wà á nà wọ́n gbogbo náà wà náwọ̀ wọn ọwá sí kí ni ọba àlẹ́bí ṣàlẹ́

والله يشهد إن المنافقين لكاذبون. سورة الكفير سورة لك أضطع سورة لك أضطع الكفير آية أضطع الله إذا جاءك المنافقون yóò ṣiṣẹ́ nígbà tí àwọn ènìyàn sì sí tí wọ́n bá dé wá bọ́ ọmọ yìí ọlọ́run bá yọ̀ fún ẹrù ìkọ́ wọ́n sọ wípé mẹ́ṣ àwa jẹ́rìí èyí mẹ́tàlá ọ̀sùn ìgbòmọ̀ ẹ̀gbẹ́ wo mẹ́tàlá ló mẹ́tàlá èyí mẹ́tà sọ̀hánà báyìí wọ́n lọ fún pamọ́ pẹ̀lú èyí náà dájúdájú ńlá láì bí èyí ọ̀sùn ìgbòmọ̀ ṣẹlẹ̀ dájúdájú dájú ṣáká láì bí èyí òṣìṣẹ́ nínú ọlọ́run fún ọ̀wá sọ̀rọ̀. وقوموا بعمل إنك لغفور Ọdúnbẹ̀ ni òṣìṣẹ́ pọ̀lọ́rún jẹ àdámù ìrìnlẹ́ta òṣìṣẹ́ òṣìṣẹ́ ìlú, ọlọ́run ara rẹ̀ máa mọ̀ dájú pé òṣìṣẹ́ ìwọ́n sí ọmọ ẹ̀ṣẹ̀ ìrìnlẹ́ ìlàrí ìrìnàjò bí i nàlàkà àdúgbò dájúdájú àwọn ìrìnàjò tí kò sí èdè ìgbé òkú wọn máa ń اتخذوا أيمانهم تقسم عن سبيل اتخذوا أيمانهم ara gbogbo tí wọ́n kú fún ọ àti ìbúra tí wọ́n kú fúnra àjẹ́bì ìpàkọ̀ọ́rùn wọ́n wá mú ìbúra yẹn ní ṣúùsùn ní dàgbà wọ́n fi ṣe dáàbòbò ní pàà ìgbà tí wọ́n ti wá fúra pẹ̀lú olébù mi ní ẹ̀ pà nígbà náà sọ́tù àwọn wá ń ṣẹ́rí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọ̀nà wọ́n darí àwọn ìkó ìlú ọ̀nà tàbí. Ẹgbẹ́ obìnrin ti òfẹ́lú mi ní wọ́n ogun kúrùsì lọ ní àbúrà tí wọ́n ń gbé bí sàmì àwọn mẹ́rin ló dá padà àwọn tí ọgọ́rùn-ún mẹ́ta bí ọ̀dẹ̀ ọtí tó gbogbo oṣù máa ń lóró ọ̀tọ̀dá bí ọ̀dẹ̀ padà ṣé ìrẹ̀wẹ̀sì òní wà wọn tó kù nínú ẹgbẹ̀rún 1000 ọmọ ogun lójú ogun wọ́n ti wá gọ́ọ̀nà fún ẹ́ ọ̀tọ̀ àwọn tí ọ̀dẹ̀ tó padà ní ìjọba tí wọ́n ti kó rẹ̀wẹ̀sì báwọn ìjọba rẹ̀ tó kù láti ìgbóra ṣe wọ́n ti kọ́kọ́ fún wọn pẹ̀lú wọn mọ́ra ìkà ó ní ajẹ́ sí ìgbìmọ̀ èsì tó sì mọ́ra sí ọ̀rọ̀ láìsí tó wọlé. Ó ní ìgbẹ̀gbẹ̀ tí mo bẹ́ wọlé. Wọ́n ti mọ́ra láìsí díẹ̀ báyìí ló kù sí àgbàrá ìbáṣà wọn tí báyìí káwọn ìfẹ́ kó lè rí. Ọlọ́run ni, "Ìnà àwọn ọmọ ìlẹ́bù àwọn ìrìn sáà òkùnrin sọ́ọ́ká ní àwọn ìwọ̀n ìṣẹ́lẹ́ṣẹ́ wọ́n tó wà sí wọ́n bá lè kó owó wá wọn. Ìjọba mẹ́rin owó ṣe pé síkà tí ní afẹ́ ọgbẹ́rù ní àlẹ́ṣílọ láti síkà wọn. Wọ́n ní 500,000 ní ẹyọ kan rẹ̀ pèsè ta. Ìgbé tí ń tó ń jà sí ìlú ìgbé tí ẹ náà. Gbogbo àti ṣáàlá tó wá ṣe sí ìjàlá palẹ̀ ẹ̀gbọ́n. Ó ta wọn ló yàrá ìwọ́n òṣè títí yá gbẹ̀ náà àti ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ tó ń fa ìpìlẹ̀ tó wà. Àjọpá ti fi lówó tí wọ́n kò lè. Ẹyẹ òní sí ẹ̀ta tó lè ṣe ẹbí ti èlé. Nọ́mbà kẹjọ àti ṣàlá ṣàlá àti tó ní tó bẹ̀rẹ̀ ọdún ọmọ ẹni. Máṣíà wọ́n mọ ẹnìkan tó wá sí ẹ̀sìn. SDK wọ́n wá máa ń sílẹ̀ ní mo wọ́n fọ́ ọmọ owó yẹn sí wọ́n bá tún lè sá láti máa lù ẹ wá sí òun àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn dókítà wa ti kúrò láàmú náà ẹ ẹ lọ sí dókítà òun lẹ dókítà wa ti kúrò láti àwọn àwọn dókítà àwọn lẹ́kítọ́rà àwọn òṣìṣẹ́ ọwọ́ àwọn business àwọn tó dá ṣọ́ọ̀bù ní àwọn ọ̀gá tó fi ṣe pílọ̀ fáwọn ọmọ jẹ́ àtẹ̀wé tó máa ń sáré lójúmọ́ àti ìmọ̀ṣọ́ kò sí kò mẹ́sàn-án sẹ́wọ́n yà tí wọ́n ti

tẹ́ ti pàwà ilé tí ó wù àwọn ìlànà ìlú máa ń lẹ̀ sí ẹ̀rọ Yóò wá yá mi lọ́jọ́ tí ó ṣẹlẹ̀. Tí ó ṣẹlẹ̀. Àbí abẹ́ ló pọ̀. Abẹ́ lọ bá bàbá ìlú. lè. Àrùn ìṣàlàyé ní olówó ti rí ṣe ìṣẹ̀lẹ̀ ìbáwọn ìfẹ́ bá ṣe tẹ́lẹ̀ ní protest fáwọn olóríwá ìgbìmọ̀ wọn hàn. Ṣùgbọ́n fún wa láàyè láti lọ bá wọn sọ̀rọ̀. Wọ́n lágbà wá àtọ́wọ́n àwọn ilé ìṣù ìgbà tó bá yọ̀la ìdágbàdì ìwọ̀dù kan yóò bá ara rẹ̀ lẹ́nu ọ̀gbọ̀n ní ìgbà ìgbà àti wọ́n ti láti ọ̀sẹ̀ sí nọ́mbà tí ìgbà tó rí wọn ti ọkọ̀ bóyá wọn ti lọ kò bá bá lọ mọ̀ dárí à èrò àjà àwọn èèyàn wọn ti lè ní wọn rẹ̀ nìyí bá tí wọn kú ọbẹ̀ wọn ti lọ sọ ìpínlẹ̀ ìdáàbò wọn wọlé lọ́wọ́ pa ó fẹ́ẹ́ wá ìgbẹ́jú àṣà ìgbẹ́jú àṣà yàbà àṣọ́pọ̀ nínú ilé ẹgbẹ́ ilé aláìsíkàyà ẹ̀rẹ́. Ẹni tó ń ṣiṣẹ́ òbí nínà, ẹgbẹ́ kejì ọgbà yóò sọ pé àwọn òbí wọn ló ń fẹ́ nígbà táwọn ló bá wọn òbí wọn làwọn ìmọ̀. Nítorí àsìkò, àwọn ọ̀dọ́bí kí níjọ́ náà lọ́hùn jẹ́ wọ́n wà láàrin àwọn ilé yìí. Nínú ìwà ayà jàdé, ọ̀kún mẹ́nu bàyẹ̀ òhun fà ákọ̀tàbí yá ti fi àdìgbò nínú zùrọ̀ àwọn wàhùwà asgọ̀ ìtàbẹ̀ yìí ó ní ọkùnrin kan dáa tẹ̀lé asad mọ́nù jùlọ́rọ̀ bí ẹran sí tí asad bínú jùlọ́rọ̀ ló ń lọ sí ní ọ̀dọ́ rẹ̀ ní musab tó sí ní Nàìjíríà tí ó fi rẹ̀ èèyàn tó lé láàdọ́rin láì sẹ́nu sì fà ní AIS òun á ní wọ́n lò Bàbá rẹ̀ àwọn ẹni tó ti káàmù ní ẹwà tó fẹ́ràn ṣe ní ìwọ̀ ìgbà ìgbà ara rẹ̀. Ẹ̀lẹ́pẹ̀lẹ̀ àtìbáàbì ìdíje ìlà wà náà náà lámú àjẹ́bọ̀ sùúrù. Àmúra fún lé láti ìlú wa. Yá sí ìlú wa sí Mọ́ta, wọ́n ní àbọ̀ 500 kìlómítà sí àgbọ̀rà kan wíwá wọ́n lè sọ pé àkún ní ìrìnàmọ́ rìn yóò pọ̀ ọ̀sán tó ń pẹ̀ ọdún láì bẹ̀rẹ̀ tó lọ́pàá sí apá kan ní àwọn àpá àti sọ wípé èèyàn tó lè rí kọ́sì yóò rìn ìrìn ogójì náírà ìrìnàmọ́ ìdálẹ́ ìrìnàmọ́ àti sọ pé forty eight nine not a woman àti àgbàdo ní ọdún ìlú ìgbàlẹ̀ ẹ̀sìn ìbáyọ̀ ẹ̀rí ní ọ̀sẹ̀. Ayé forty eight nine àpàṣẹ kúrò bá àwọn bá tó àwọn bàbá wa lọ sí àwọn kí àrà òní ìbáàrí ìṣòlá. Wọ́n bẹ̀rẹ̀ ní pé kí ni bàbá bá bí sáà ṣe mọ̀ bí èrè sọ mẹ́rìnlá mẹ́rin tó ti gbẹ́gbẹ́ àjùmọ̀ bí ìrìn ṣé tí ó bá gbà lọ́dọ̀ àwọn lágbàwá kẹ́rin lọ bí pápá gbogbo pápá Eh? so anẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam dáwà Muhammad sallallahu Àbí ó sọ tí bá ti, wọ́n ní tó bá ti rin àjò. Wọ́n ní tánà ti àjò. Yóò ṣe, yóò yóò dínrùn kù. Wọ́n wá ń bèèrè lọ́wọ́ ṣe gúnnù bá. Wọ́n bèèrè lọ́wọ́ ṣe gúnnù bá sọ ẹmọ ọlọ́. Kí ni òdìwọ̀n ìrìn yẹn ibùsọ̀ mélòó ni kí ni? Wọ́n ní kí ni òdìwọ̀n ìrìn yẹn ní màsáfà ibùsọ̀ mélòó ni? Ṣé gúnnù bá ti wá ní? Wọ́n ní ṣe gúnnù bá ti wá sọ láì pé. Lọ́dọ̀ àwọn lárúbáwá. Lọ́dọ̀ àwọn lárúbáwá. Kálímọ̀tù Stafa. Kálímọ̀tù Stafa. Gbólóhùn Stafa. Gbólóhùn Stafa. Mọ̀sírọ̀ yọ́mọ̀ wà lẹ́yìnlá

ó nira fún mi máa rìn lọ́sọ̀kan orúkọ àwọn fi lọ pàdájọ́ kọ́sìrì yọ. ní wọ́n fi lọ pàdájọ́ kọ́sìrì yọ. ìrìn àjò tí ò bá ti pé 48 miles. ìrìn àjò tí ò bá ti pé 48 miles. ìrìn lè kí kọ́sìrì. ìrìn lè kí kọ́sìrì. wọ́n ṣe pàdájọ́ tí wọ́n yọ nìyẹn. mi ò sọ pé ìyẹn ni olùrọ̀ jì wò. wọ́n ní ìyẹn kọ́ ni kọ́ olùrọ̀ jì. wọ́n láwọn ò sọ pé ìyẹn kọ́

wọ́n bá ń bọ̀ ń Wọ́n bá ń bọ̀ ń travel. Wọ́n travel ní. Ọmọ ilé ìgbà tí mo ń tíìchì ń bẹ̀. Wọ́n aṣọ tuntun. Ọmọ ilé ìgbà tí mo ń Wọ́n ọmọ ilé nígbà táwọn tíìchì ń bẹ̀. náà Èmi ò mọ̀, níjọ́ yẹn mo ní mò ń lọ ìgboro. Wọ́n ọmọ lọ́jọ́ yẹn àwọn láwọn ń lọ rò pé ọjà ni mò ń lọ. Wọ́n rò pé ọjà wọn làwọn lọ. sí àwọn Ara wọn fúnra mọ̀ àwọn láwọn lọ ìkà rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì. Bí n bá rí bàbá rí student in class. Wọ́n ní táwọn bá rí student in class. Níbo ni Túndé lọ? Wọ́n ní níbo ni Túndé lọ? Ó travel. Wọ́n ló travel. Níbo ló travel lọ? Níbo ló travel lọ? Wọ́n ló ní ìkà rẹ̀. Wọ́n ló lọ ìkà rẹ̀. Gbogbo ìrìn àjò táà ń wí. Gbogbo ìrìn àjò táà ń wí. Kò tó ní òròpọ̀ ju adégbà yìí sí alákíá lọ wọ́n láwọn òròpọ̀ ju adégbà yìí sí alákíá àbí Níbàdàn ní òròpọ̀ ju adégbà yìí sí alákíá wọ́n láwọn òròpọ̀ ju adégbà yìí sí alákíá bóyá káṣí ẹ̀sán kù tàbúrẹ́ tó fún mọ́ wa ọdá ẹja ló ọjọ́ ọjọ́ sí ọjọ́ níbàdàn náà ọjọ́ níbàdàn sí wòrò ẹgbójẹ jìnà Ẹwọ́n bó jẹ́ jìnà tó fi iṣẹ́ ó fi iṣẹ́ sí káàrẹ lọ. Iṣẹ́ bá ti wá káàrẹ. Iṣẹ́ bá ti wá káàrẹ. Ó tún ábúlò yìí. Báwo gá wá káàrẹ. Báwo gá wá káàrẹ. Ó tún ábúlò yìí. Gbogbo wọn ò tí tó ọjọ́ sí Gbogbo wọn ò tí tó ọjọ́ sí ìwòrò. Èèyàn ò sì ní ìtìwòrò ìdùnà ọjọ́ àpólò bẹ́ẹ̀. Èèyàn ní ìtìwòrò ìdùnà ọjọ́ àpólò bẹ́ẹ̀

Gbọ́lọ́dọ̀ wọn. Téèyàn ò bá pè ní ní àjò. Téèyàn ò bá pè ní ní àjò. Wọ́n fẹ́ ní láìsí èèyàn. Wọ́n fẹ́ ní láìsí èèyàn ẹnìkan òkú pẹ̀lú mọ́tàlá sí torí ẹ̀. Torí bẹ́ẹ̀ àwọn tí ọ̀gbà ẹ̀yà máa rò báwà gà ní o ah. bá ṣe ń sọ ẹnìkan òun gbẹ́tẹ̀ ẹ̀rẹ́rìn yẹn òtò sẹ́jọ ọmọdé pé kò jẹ́ kí wọ́n mọ̀ pé rí àjò ní so wọ́n à ń wò lú wọn bẹ́ẹ̀ pé ó jádùúgbò nú kàrẹ́nù Àwọn olùmọ̀ọ́dá ẹni kó tí ẹjá àdúgbò olùkọ́ ẹ̀yẹn. Tẹ́lẹ̀ ìlú jẹ́ ìṣíkọ́ sí ojú ọmọ ogun ẹ̀ṣẹ̀ lọ́sì lánàá tí ń bí ṣáàbù. Àtàwọn ajẹ́sì ẹ̀lú làwọn lọ́nà tí wọ́n ti ń dá. Àkùngbá ń bí ìṣíkà rẹ̀. Wọ́n lákùngbá síkà rẹ̀. Ó tó di pé ìnẹ́sì dé. Ó tó di pé ìnẹ́sì dé. Fọ́sì lè yìí máa ń kí. Fọ́sì làwọn máa ń kí. Wọ́n bá ìnẹ́sì ti dé. Ìnẹ́sì ti dé. Wọ́n ká sí wúlò. Ó torí náà àwọn ògùn ràkúnmí wá. Nítorí náà àwọn ògùn ràkúnmí wá. Ásàdì ọmọ Sùrọ́rọ̀ ló sọ bẹ́ẹ̀. àmọ̀ tó jíṣẹ́ ọlọ́run. Àyàfi kí àwọn àmọ̀ tó jíṣẹ́ ọlọ́run máa ń ṣe. bí ìṣẹ́ àwọn afẹ́ sọ fáwọn kó jí àwọn ti gbà. àwọn ànábíṣẹ́ fẹ́ sọ fáwọn kó jíṣẹ́ àwọn tí mufarakọtulẹ̀ arọ̀bì káàpá jíjáde tánàbí jáde lónìí jíjáde tánàbí jáde lónìí mufarakọ̀ ni òpin yà ló jẹ́ ìgbòjì lágbà pàtà yàtọ̀ sí áùn àti kọjúrọ̀ tó bá orí pọ̀tà ní ọjọ́ ìsìláàmù wọ́n tó tún sí yàrí ìyẹn ní pé áùn àti kọjúrọ̀ lágbára àrídé ìlú ìrìnàjò kẹ́lọ ọmọ pé ní jáde bánà ní jáde wá lórí ìlú ti àjẹ́mù ẹ̀kí apàtí gbogbo wọn wá lórí lábẹ̀rẹ̀ láàrin wà kó kò kìyà ìlú àwọn tó lè àjùlọ ilé nínú àlábá ẹlẹ́gbẹ́jà ìkànnì kùrẹ́ sí òlẹ́gbẹ́jà wà á ní ìtàkàjọ̀ fún àṣìṣì ìgbà ẹ̀sìn jẹ́ gbádà yìí ájú àlẹ́ ìdásọ yìí ájọ́ ènìyàn ájú èyí òbí ìtàn pẹ̀lú ẹni ẹ̀jẹ̀ tó lè ìdálẹ́rẹ́ mú yóò ogun lẹ́gbẹ́ ló wẹ́gbẹ́ ẹ̀mú o pé ọ̀ímà máa ń tún pàtàkìrú na alàdáyé pàtàkìrú wà á ṣe tó ara wà wà nínú àǹtún pàpọ̀ fún rẹ̀ àǹtún kí pàtàkì pàtàkì ọwọ́ àádọ́rùn-ún àpá àyíká sáàrọ̀ àwọn ọ̀rọ̀sọ̀. Ẹ máa ń sọ owó jẹ́ pé àwọ́rùn ààrẹ̀mù ayékú yẹ́kí àlòrì àdáta ọlọ́run lórí lórí láti lọ níbi tó lọ nígbò ìṣẹ́ ọ̀kan ìsọ̀sọ́ ìtàwọn lágbára nínú characteristics wọn tó jẹ́ characteristics one of teachers of characteristics alára ni kámọ́ra ọ̀sán kásọ̀rọ̀ kalẹ̀ láti sọ̀rọ̀ ẹgbẹ̀ ọ̀pọ̀pọ̀ tó pọ̀ nínú. ní bù Ó wà nínú sọ pé òṣìṣẹ́ ìjọ ti jáde nílẹ̀. Ẹ̀kọ́ ní sọ̀rọ̀ ẹgbẹ́ bá gbé lágbára onílé ìgbọ̀nmù ọ̀hún. Àgbọ̀kọ̀ ní ìbò òní ṣe sọ̀rọ̀ rẹ̀ ìwé pè ní olókùn. ìlú ọkọ̀ ìwé yìí. ọ̀rọ̀ tó ló gbòlè àtàwọn òbí rẹ̀. Ẹ́ ẹ́ sí ìwé tí ó jẹ́ tó kọ̀wé. Ṣé bá pa àwọn ọmọ ilé ìfáàdì wà? Àwọn ìwé ìjìnlẹ̀ ń tẹ́lẹ̀ orí ìbájọ́ mi ní ilé àkọ́kọ́ yìí. Ṣé bá kà Ìyá ọ̀dọ́ náà ìfẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ àgbo ìrìn ilé ìjàmbá. Ṣé ẹ̀rọ wa máa ka àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe sí òun? Ẹ̀rẹ̀ ni a ti lè ní ìṣọ̀lá.

àyíwá àyálò ìrìnàjò bá ta ẹ̀sùn kọ ààrẹ àgbè. Àìsílẹ̀ ẹ̀ bá òkúta ẹni tí wọ́n àyà àjọ ìlú ìdíná èrí igbó. Báwo ni bàbá àwọn àkókò ń Nínú bẹ̀rẹ̀ ní ẹ̀ka àbọ̀ èyí ara àkókò. Ẹ̀sìn Ìbàdàn, ó ti súnmọ́ ọ̀dùn wọ́n ní pè ní ẹ̀bá ọ̀gbìn ètò ìgbé níwájú wọn ló rí abọ́ ó fi ń súnmọ́ pápá wọn fi ń wọ́n ní pè ní ẹ̀bá ọ̀gbìn lójú ìbàdàn ṣùgbọ́n ní ìgbó oníṣẹ́ báyìí mẹ́ṣẹ́ lé ààrẹ àjọ iṣẹ́ káàbọ̀ aráàlú àkókò pé ilẹ̀ ìgbó ni ìbèrè kìí ṣe èébú ọ̀hún yẹn ọ̀gbìn ní gbogbo ilé ọdẹ fún àwọn ìjìnlẹ̀ èdè ìlú bàbẹ̀ mo sọ ilé ìtòrí sí ẹni tó bá ṣe ní ìlànà ní ẹgbẹ́ sí tó jẹ́ ní pé ṣe orí náà lórí pé ìwé oye àwọn ìdí èèrì ti Adébáyọ̀ pàṣẹ sí ní gẹ́gẹ́ bí ìrírí sí ìyẹ̀lẹ́ ti sọ bí ó ṣe fún ojú ìlọ ó ṣe fún ojú ìlọ ìyá ní ẹgbẹ́ ó ṣe fún ojú ìlọ ìjọ ìgbà nítorí ọ̀rẹ́ ó ṣe fún ojú ìlọ onímọ̀ ilé kò ní iṣẹ́ dúró báyé ilé yìí kò ní iṣẹ́ dúró ó sàkóso ó sàkóso yí abọ́dé àtàkẹ́rẹ́ lẹ́nu ilé ìrẹ̀ nínú àwọn abọ́dé àtàkẹ́rẹ́ lẹ́nu ẹgbẹ́ ní àrẹ́jì tó bá lè fi lè fi kí ló ní abọ́dé tó ń jìrì sọ̀rọ̀ tí hmm? wọ́n lọ sọ pé ó ń bú onígbòdè onígbòdè láńkan àyàn tí bọ̀ láti ìwé tó wá ń fi onígbòdè tó fẹ́ pé ọ̀rọ̀ méjì ní ayé ní sí orí tó gún ẹwà fún onígbìyà ẹni tó kí fún onígbòdè láńkan ní ohun bí ilé kó àti ẹ̀bùn. Táwọn ìgbìyànjú tó mọ́ aṣọ lẹ́gbẹ̀ẹ́ àbíyà tó sọ̀rọ̀ iṣu ọ̀jẹ́ tó ṣe ní tó sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́sìn tó pa ọ̀rẹ́ rẹ̀ jẹ́ bí ilẹ̀ ọgbẹ́ wọ́n sọ pé èyí tó ta jù lọ sí adébáyọ̀ fún ilé tó pé ní ìrìn ọmọ ọmọ ìyálágbè ìyẹ̀rí ti ṣàlàyé tí ọmọ ẹ̀kùn tí ọmọ ìyẹ̀rí ọmọ ẹ̀kùn ọ̀yá àjà sọ̀rọ̀ títí ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ mẹ́ta. So àwọn ìjìnlẹ̀ ìwọ̀n jẹ́ níbẹ̀. Ẹwọ́n ní gbogbo ilé sí àwọn ẹ̀sẹ̀ ìwọ̀n sàlàyé lókè sí ìtumọ̀ náà. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ lórí náà tó lè rí. Sọ́dà ní gbé ní ìgbójé ọgbọ̀n wọ́n rẹ̀. Káṣẹ́ nígbà tí kìí sáré púpọ̀ ọ̀sán lárapọ̀, ó ní gbọ́nugbọ́nu máa ń nílẹ̀ lọ́pọ̀ ń dáṣà àbúrúyẹ àbúrúyẹ àkàrà àbúrúyẹ rẹ̀ tí wọ́n fi dáṣà àbẹ̀bàbẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ìgbọ́nugbọ́nu máa ń nílẹ̀ lọ́pọ̀ ń dáṣà àbúrúyẹ àbúrúyẹ àkàrà àbúrúyẹ rẹ̀ tí wọ́n fi dáṣà àbẹ̀bàbẹ̀. Adébáyọ̀ fálé ti wọ́n nílẹ̀ tó ti dá ṣàyè kíké ẹ̀yẹ. Tẹ́gẹ́tẹ̀, ó ní ọwọ́ agbórí ẹgbẹ́ káàkiri ẹni tó lọ ní ìgbà ṣe ìṣúṣú sí ìgbà Àwọn àrẹ̀sọ́dọ̀ lọ, ó ti lẹ́yìn ọ̀pá wà, ṣùgbọ́n táà ń ṣàlàyé ìgbéláwọ́ wáyé ṣùgbọ́n lábọ́ ìrìnàjò ọlọ́run ló mọ omi tó kí ló ń fi àwọn ìṣiṣẹ́ rẹ̀. Nígbà tí ní kárakárí pé ìṣẹ̀lẹ̀ àwọn àdáná tó wà bọ́ọ̀rọ̀ lágbára, omi wípé wọ́n lè ká nǹkan sórí púpọ̀. Tí wọ́n sì nígbà pé gbogbo ara ẹni tó mú ẹni tó tó ìran lára rẹ̀ níkẹ̀wá ló wá àwa sí àbẹ̀mí. Jẹ́kẹ̀ àjọ pé nígbà ló bí kìí, nígbà ló bí ìwádìí láwọn nínú ọmọ ẹgbẹ́ òkú ìjọjọ́ ní ṣeré ní ó ti mọ́ wọn lára àṣà genealogy báwọn ti tọ́lé ìpẹ̀lú òkú Bẹ́ẹ̀ni, ọjọ́ ìpàdá padà sí ìgbà ìlú ọ̀sọ̀ ní ogun àwọn. Nítorí náà, ó máa bá ní àwọn ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ tẹ́bá mọ̀ pé ẹ́ṣẹ́ sùúrù lórí ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ yẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀yà àtàlẹ́ ìlọ́run pàájú fún àmà ìfẹ́ṣẹ́ ìlú ọgọ́rọ̀ náà tẹ́bá sì mọ̀ pé ẹ̀ń bẹ̀rẹ̀ ní ara ní ẹ̀gbẹ́ fún ẹ̀yà ìlú ẹ̀gbẹ́ sàkéwò eléyìn ohun gẹ̀ẹ́gẹ́ ohun ló láàrín ní ọlọ́run ومن وهي حق البيع ولا إقرار بدون البيع تجبر بدون الدليل أو الإجازة في المكان وبعد هذا التحديد والتحقيق هذا التحديد والتحقيق لن يدعو عشي سبحانه دونه بعد عقد البيع بالمصافحة wọ́n ti wájà lóyẹ̀ ní ọwọ́ wọn ń bọ̀ قال جابر ما يمنعك قول أسعد بن قول أسعد بن زرار ليس صار في أسعد بن زرار صدق حقيقي قال قالوا أن يري أسعد أو أمين عن يسلك فوالله لا نزل في بيع ولا في نفر ويا ضرر àtúwà wípé ààrẹ ilé àdéhùn àti yíké àti ìbílẹ̀ ilé àdéhùn